بسم الله والصلاة والسلام على رسول الله إليني على الشكي نبع القبائر جاجبي الحافظ أبو عبد الله محمد بن أحمد بن عثمان الذهبي بشقاني نترارة بجمع الكبائر أفاوهي أبجمع بكما بني الإمام الذهبي àwọn tí kìí ṣe tọ́lìbù ìmù àwọn kan pé ìmáàmù káàbí bàbá ìmáàmù yìí abí ní six hundred and sixty three hijira ó jáde láyé ní seven hundred and forty eight hijira nítòsọ ní alukada irú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá alukada irú yìí àlàyé tèmi lélẹ́yìí o jámọ́ òní mọ́fúrọ́dù rẹ̀ ní kabiratun kabiratun mufrad ẹyọ singular dúrà ni kabairu kabairu ismun láyàn sọrí fún ni yẹn ní pé kò ní gba tanwin kabairu kò sì ní gba kásìrọ̀ ṣùgbọ́n nígbà tí alifu aláàmù ti wọ̀ yìí òfin ismu láyà ń sọ̀rọ̀ ìtànpẹ ní mọmọmọ náà sọọfì ti kú lára ẹ tọrọ kan bá wà tó lè fún kásìrọ̀ ní ìsinyìí yóò gbà lọ́rọ̀ kan ṣá alkabair àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá afa nasu tiẹ̀wání ó ní ma naha anhu Allahu wa rasuluhu fil kitabi wa sunnati ani salafi salihin onítẹ̀gbẹ́ ní alkabair ni má nǹkan tó ṣe pé naha anhu Allahu aláàṣẹ́lẹ́wọ̀ ó kọ fún wa wa rasuluhu àti òjíṣẹ́ في الكتاب من القرآن والسنة أتنين السنة ولأثر عن السلف الصالحين أتنين ريبا هنا نورتي عن السلف الصالحين يعني الصحابة أتنى التابعون أتنى تتلي ولوري دادا وقد تضمن الله تعالى في كتابه العزيز لمن اجتنب الكبائر والمحرمات an yukaffira anhu as-sagha'ira min as-sayyi'at àfààní wàkọ́dí tàdọ́mọ̀nà Allahu ta'ala ní ti pàápàá Allahu ta'ala ti ṣe táàkù tàdọ́mọ̀nà ni pé ó ti fi lọ́kànbalẹ̀ ó garanti fi kìtàbí al-aziz ó fọ́ rẹ̀ sọ̀yà nínú tíra rẹ̀ alápọ̀nlé ìmọ̀nìjì tánàbàlì fún gbogbo ẹni tó bá jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá wàlímọ̀ àtàwọn kàtà àṣìléwọ̀ à ń yù ká ìrù pé òun yóò há dànù fún ká yù yóò há dànù ìyẹn ni pé yóò bá fọ̀ mọ́ àsọ̀gọ́ àwọn ẹ̀ṣẹ̀ nínú àwọn àwọn kéékèèké nínú sàyí nínú sọ́rọ́tún nìfà àyà 31 sura 4 àyà 31 sura ẹlẹ́ẹ̀kẹrin àyà kọkànlélọ́gbọ̀n ọlọ́run in ìǹkàjì tẹ́nibù kàbáàìr kaba jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà tún ní haúnà ánìhù èyí tá a ṣe léèwọ̀ fún yín nùkàfìrà àǹkùn áwòhádà nùkú fún yín sàyí àtìkùn àwọn ẹ̀ṣẹ̀ yín pẹ́pẹ́pẹ́ wà nùdẹ̀kìlìkùn ọ sì wọ mọdékọlan ààyè kan kàrímà tó jẹ àyè àpọnlé yẹlẹ àjẹmọ ìṣàlọ. ta'ala takafala yìí akịta tàdọ́mọ́nà tó mọ̀kánná ni ní ta'ala takafala ó ti fọ́ rẹ̀ sọ̀yà ó fi wá lọ́kàn balẹ̀ bí àdà ìyẹn ní àyà Quran tá a kà yìí limanijitana balẹ̀ kaba irọ́ fún gbogbo ẹni tó bá jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àyìn yóò lè xìlà olùjánata yóò máa ju inú àlìjánná wa qala ta'ala ọba àlekẹ́ọ́lá tó sọ níbo ló ti sọ ọ́nà suratu Shura sura forty two àyà thirty seven walladina yajtanibuna kaba'iral ismi. gbogbo àwọn tí wọ́n bá ń jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá wàlífàwà àṣìṣà àti ìwà àbàjẹ́ wàhídà máa gọ́dìbò nígbà tí wọ́n bá sì ń bínú húmú ìyàkùfèrò wọ́n máa ń ṣàmójú kúrò Allahu sọ nínú Suratu Najmi sura fifty three nìyẹn sura àyà thirty two àyà gbogbo àwọn tí ń jìyàn sáwọn iṣẹ́ ńláńlá wọlífàwà ìṣà àti ìwà àbàjẹ́ àwọn ìwà àbàjẹ́ ìlà lánà àfàwọn iṣẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ iná rọ́bàká dájúdájú olúwa rẹ̀ wá àti ìrìnàfúrọ̀ ọba tó gbòòrò ní àforíjìnrín wàkọ́lá rọ́súlùlọ́hì sọlọ́lọ́wọ́ aléwà sálàm òjíṣẹ́ ọlọ́run ti jima kan sí jimá kejì wà rọmọdọ́ọ̀nù ilà rọmọdọ́ọ̀nà àwẹ̀ rọmọdọ́ọ̀n kan si rọmọdọ́ọ̀n ni mukafirọ́ọ̀tún lima bẹ̀yìnàhùnà yóò máa pa lima bẹ̀yìnàhùnà yóò máa pa àwọn tó ń bá láàrin wọn rẹ́ nínú ẹ̀ṣẹ̀ ìdajì tún ní bátìrì kàbáyà nígbà tí àwọn tó ń dẹ́ṣẹ̀ yẹn bá ti jìnnà afáwa ní fata ayyana aléyìnà lè fáhásù àní kàbáyìí fata ayyana ló wá di ọ̀ràn yàn aléyìnà lè wá lórí àlè fáhásù ìwádìí àní kàbáyìí nípa àwọn ìṣe ńláńlá máa ìyà kí ló ń jẹ́ àlè kàbáyìí torí pé ó jẹ́ jámù ló lọ sọ pé máa ìyà o ká ní mú fúrọ́ọ̀dù tó jẹ́ mùtàkàrù ní máa hùwà ní ó sọ̀rọ̀ líkẹ̀yì yàtàjà nẹ́bàá hàlì mùsùlùmí kí àwọn líkẹ̀yì nítorí àtàjà nábà kí wọ́n lè jìnnà sí alimuslimun àwọn mùsùlùmí fọwájádìnà ulama à awárí pé àwọn àfa àwọn onímọ̀ rahimahumullahu ta'ala ọlọ́wọ́n balẹ̀kẹ́ lákòbá ní kẹwọn kọ́dí tálàfù fi à wọ́n sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ yẹn pé wọ́n yapa ẹnu lórí ẹnu oko fàkìlá àwọn kan sọ pé ìyá sábọ̀ pé méje ni wọ́n yẹn nínú ń kà wọ́n ní méje péré ní alkabair wà á tájù bíkọ́lì nàbí yìí sallallahu wọ́n mẹ́rin wá pẹ̀lú ọ̀rọ̀ tánàbí sọ nù hadith bukhari àti muslim tafaku ali ìjìtánìbù sábọ àìlèmọ̀bì court ìjìtánìbù ẹ̀ jìnà sí àsábọ̀à àìlèmọ̀bì court àìlèmọ̀bì court àwọn àìṣe apanirun sábà méje fàdákàrọ̀ mìíní ha ànábì wa dárúkọ nù ẹ̀ àṣírkù billah ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ wà sẹ́hẹ̀rù ìdán pípa yẹn ní ogun ṣíṣe àṣàfi wà kọ́tùlù nọ́fṣì láti haram pípa ẹ̀mí tọ́lọ́ ń ṣe léwọ̀ ìlàbẹ̀lẹ̀ hákì àfi pẹ̀lú ẹ̀tọ́ yẹn ní ti gbé àjọba wọ́n gbé lọ ilé ẹjọ́ adájọ́ dájọ́ pé kútọ́ sí ìjọba wa múṣẹ wàá kìlò máa lè lè yàtí jíjẹ dúkìá ọmọ òrukàn wàá kìlò rìbá jíjẹ owó èlé wàtíwálì ìyá ọmọ sáf àti mímọ sá lójú ogun àtiwálì ẹ̀mí yíyẹ̀yìn padà ìyá ọmọ sáf ní ọjọ́ ogun kí ẹ máa ságun wàkọ́tù fúlìmọ̀ sọ̀nẹ́ẹ̀tì àti púpọ̀ mọ́ àwọn obìnrin abilékọ aligọ̀ọ̀fìlà tí wọ́n ti sọ́kànnù kúrò níbi ìṣìná aligọ̀ọ̀mìnàt àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin tí wọ́n máa purọ́ sí mẹ́mọ́ wọn náà kábà èrè mustapha kwali bukhari àti muslim ló gba àdìs ní wa náà àdìs àbò rẹ̀ lọ wàkọ́lá ibn abbas radiyallahu anhu àfáàwọ̀ ibn abbas orúkọ rẹ̀ gan ni abdullahi kọ́lọ̀ yọ́nú sí bàbá àtọ́mọ́ òun sọ pé híyà ila sab'in pé ó tó àádọ́rin díyà ni òní ó tó seventy akọrọbù mi ni à iye tó súnmọ́ ń bẹ̀ ni ìlàsábì ní méje kí wọ́n dá akọ yẹn tó súnmọ́ tàbí tìrì ríkà wọ́n sọ́dàkọ̀ á ìmọ̀n dáadé ní sọ́dàkọ̀ wọ́n lọ́ ta ẹ jìnà sáwọn nǹkan apani mẹ́rùn méje fáwọn fi hasòlè kàbáyé kò sí nínú rẹ̀ wípé a ti ṣe òǹkà ìdíje kàbáyé pé wọ̀lẹ́rì ẹ̀tẹ́já èyí tó hàn ní pé wọ́yà kú màálí ìbẹ̀lẹ̀ tẹ́rì sí wà fún ni pé anna maniri takaba shay'an anna maniri takaba shay'an ẹnikẹ́ni tó bá ti ṣe nǹkan kan ní adìlẹ̀ àbọ̀ ìnú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá yìí mímọ́ fíhì haddun èyí tó ṣe pé ń bẹ ń bẹ haddun ìdí àjẹ kan tá ń pè ní capital punishment fi dúnìyà láyé kàlẹ́kọ́pìlì gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ kápá àyàn wà zina àti ṣùnà wà sárẹ́kọ̀ àti olè jíjà yóò máa jẹ́ kàbáyọ̀ definition àkọ́kọ́ ti ẹni ẹ̀wọ̀n ìpè gbogbo nǹkan tí ó bá ti ní haddu ìyẹn ni pé there is a prescribed punishment in the sharia sharia ti sọ pé ìjà báyìí ni ó jẹ́ olè ẹgbẹ́ lọ́wọ́ ẹni tó mutí ẹfun lẹ́gbàá ẹni tó zìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹfun ẹlẹ́ lóko tàbí kan tún fún lẹ́gbàá yóò mọ̀ jẹ́ kàbáyé wàjá àfihì ó tún wá dé nínú rẹ̀ wàhíìdùn fil akhirah wàhíìdùn fil akhirah òun náà ni ìlérí ní ọjọ́ ní ọjọ́ kan min adab ìlérí ìyà. àwọ̀gọ́dọ̀ tàbí tabi àwòtàhádìrì tàbí ìdẹ́rùbà àwòláàánì fa ilé yìí tàbí làánà ẹni tó ṣe yẹn nìgbéjìnà sí kẹ́ńtọ̀ aláàlì sáni nàbí ìgbìmọ̀ muhammad tó wá látòrí ahọ́n muhammad sallallahu alaihi wasallam fa innahu kabira yóò máa jẹ́ a ti ní prescribed punishment mi e tá a rí lérí tọ́lọ́ ń ṣèlérí pé ìyá wà fún tán lọ́jọ́ gbèǹde tàbọ́lọ̀ ń lòun bínú sí tàbọ́lọ̀ ń dẹ́rù wá nípa rẹ̀ tàbí wọ́n sọ pé làánà wà fún tó ṣe nígbà táwọn sọ pé láàánà mọ̀ láàánà wà lédè yìí ọlọ́run ti làánà tó bá làánà àwọn òbí rẹ̀ àdúgbà táwọn ẹbí sọ pé làánà wá àlìwáṣílà ẹni tó ń bá ní fi irun kúrun wàlẹ̀ mustausila àtẹni tó gbórí rẹ̀ lẹ́tì ní ẹgbẹ́ fi kún the one who attaches for people and the one who has that there should be attachment tied to her hair hmm? àtàwọn yòókù náà hadith yẹn wàlíwáṣímà wàlímùstáwṣímà ẹni tó ń ṣe sọ́jú ẹni pé ní tàtú àtẹni tó ní kí wọ́n ṣe fóun wanamisọ́t wanmutanamisọ́t àwọn tó ń fa irun ìgbéjú ẹ̀bùrò àtàwọn tó ń bá wọn fa ẹ̀rí ẹni tó ń fa àtẹni tó ní gábọ̀ ń fa wàlífà àlejàt wàlífà àlejàt àwọn obìnrin tó ń ṣe àbọ̀kùnrin náà tó ń ṣe artificial gap èjì tọ́lọ́run fún wa lọ fáìlì wá fi léjì ṣẹlẹ̀ pé láàánà wà òfin pé nítorí àwọn ti sọ pé láàánà wà fún òfin pé kàbáyé rẹ̀ ni fàyínà hù kàbí ìrọ̀tún. Buddha, wàlábùdà mí tẹ̀sílìmì anna badal kabari làbùdà kò sí ibùyẹ̀wò tàbí there's no way mí tẹ̀sílìmì pé ká gbà anna badal kabari pé apá kan náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí akbaru mi bá ó tóbi ju apá kejì lọ pé àwọn ẹ̀ṣẹ̀ yẹn jura wọn lọ ọ̀rọ̀ àwọn nasara ń sin wọn ní ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ kò sẹ́ṣẹ̀ ńlá kò sì kékeré bọ̀tọ̀rọ̀ wọn kọ̀rẹ́ ju allah tarọ̀ ṣé wọn náà ò rí ni annahu sallallahu alaihi wa alihi wa sallam pé òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam abda shirka billah ó ka ìṣẹbọ pẹ̀lú àlá nínú kàbáyé ó kà sínú kan náà kàbáyé máa ní mọ̀rítà kìbáàkù tó ń ti pé ẹni tó bá dá ẹ̀ṣẹ̀ ẹbọ yìí mọ̀kànládùn fìnnà mọ̀kànládùn fìnnà yóò máa gbénu e, náà ní gbére wọ́n láyé fàrúwáhù àbàdà àfi ní sàforíjì fún láéláé قال الله تعالى الله تعالى سبحانه إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء dájú Allah la yaghfir kò ní ṣe àforíjì an yushro kabi fún pé ká ṣe bọ pẹ̀lú òun wa yaghfir máa ṣàmójúkó máa dúnà dáríkà ẹgbẹ́ tó bá kú lẹ́yìn tó ń ṣẹbọ láì ronúkú wàrà kò sí ìrètí àforíjì fún àwọn bí èèyàn bá ní tó jẹ́ mú tó ń kírun tó ìrètí foríjì wà sókè nǹkan tí al-imam tó sọ nípa pé ibi ìdí nìyẹn tó fi wá bẹ̀rẹ̀ sí kọ àwọn ẹ̀ṣẹ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan tó fi lé níbi tó mú wá tí ẹ bá kàtúrà rẹ̀ dáadáa ẹ rí i pé wá bẹ̀rẹ̀ tí kì ṣe méje olùfiwá mú alikabirọ tó sàbọ̀ ọ̀hún sẹ́fúntì ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó kọ rẹ̀ kọ́lọ́n kò ṣe ní fún wa